وعلى آله وأصحابه أجمعين أما بعد فإن من دأب المسلم الدوام على شكر الله سبحانه وتعالى وحمده وتمجيده بل والثناء عليه اللهم لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه وإن من المواطن التي يستحب للمسلم من المواطن التي يستحب للمسلم الشكر الخاص لله سبحانه وتعالى فيها أنه إذا عرف ما رفع الله عنه من الأغلال والآثار بسبب هذا الدين والحمد لله رب العالمين على ذلك واعلموا يا عباد الله أن الله تبارك وتعالى قد رفع عنكم الآثار والأغلال التي كانت على الأمم التي قبلكم وخفف عنكم ولطف بكم قال تعالى الذين يتبعون الرسول النبي الأمي الذي يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل يأمرهم بالمعروف وينهاهم عن المنكر ويحل لهم الطيبات ويحرم عليهم الخبائث ويضع عنهم إثرهم والأغلال التي كانت عليهم أيها المؤمنون أيتها المؤمنات إن مما رفع الله عنكم من الحرج في هذا الدين عدم اشتراط القتل قبل قبول التوبة واعلموا يا عباد الله أن ذلك مشروط على الذين من قبلكم قال تعالى وإذ قال موسى لقومه يا قوم إنكم ظلمتم أنفسكم باتخاذكم العجل فتوبوا إلى بارئكم فاقتلوا أنفسكم ذلكم خير لكم عند بارئكم فتاب عليكم إنه هو التواب الرحيم ومما كلف الله على الذين من قبلكم أيضا بطلان صلاتهم في غير موضع العبادة المخصوص وأما أنتم فليس الأمر كذلك فعن جابر ابن عبد الله رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم أعطيت خمسا لم يعطهن أحد قبلي وقال وجعلت لي الأرض مسجدا وطهورا فأيما رجل من أمتي أدركته الصلاة فليصلي رواه البخاري ومسلم فالمسلم يسأل ربه دائما أن ينجيه من هذه الأغلال والآثار ويقول في دعائه ربنا ولا تحمل علينا إسراء كما حملته على الذين من قبلنا ربنا ولا تحمل ولا تحمل علينا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين يا عباد الله فالتيمم نعمة كبرى لأهل الإسلام فالتيمم نعمة كبرى كبرى لأهل الإسلام فإنهم يتنعمون بهذه النعمة في الصباح والمساء والليل نعمة كبرى وتيسير بالغ لأتباع محمد صلى الله عليه وسلم يقول ربكم عز وجل في كتابه العزيز وإن كنتم مرضى أو على سفر فلم تجدوا ماء فتيمموا صعيدا طيبا وامسحوا بوجوهكم وأيديكم منه ما يريد الله ليجعل عليكم من حرج ولكن يريد ليطهركم وليتم نعمته عليكم لعلكم تشكرون الحمد لله وطنفوا fún ọlọ́run àti àsàlátì fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam nínú nǹkan tó ṣe pàtàkì fún mùsùlùmí òdodo lọ́kùnrin àti lóbìnrin ní gbogbo àgbà láàárọ̀ lọ́sàn-án lálẹ́ nígbà tá a lálàáfíà àti bàtà àlálàáfíà ìgbà tá a rí jẹ àti bàtà àrí jẹ òun náà ni ká máa ṣe ọpẹ́ fún Ọlọ́run ọba ní gbogbo ìgbà ká máa sọ pé alhamdulillah rabbil alamin torí pé ọba yìí náà ni ọba tó yẹ ká máa sọpẹ́ fún gbogbo ìgbà pàápàá jùlọ tá a bá bójú wo sàkáání wa àbágbègbè ibi tá a bá wà àwọn nǹkan kan wà tójú wa bá ṣe déédéẹ̀ tàbí etí wa bá ṣe déédéẹ̀ àbí ọpọlọ wa bá ronú débẹ̀ ẹ̀ ká máa ṣe special ọpẹ́ fún ọlọ́run ọba wa subhanahu wa ta'ala ayé mùsùlùmí ẹ̀rọ ọmọ yìí pé nínú àwọn àyè tó pàtàkì tó yẹ ká máa ṣe ọpẹ́ ọ̀tọ̀ fọlọ́run ọba níbẹ̀ òun náà nígbà tí wọ́n mùsùlùmí bá wu ẹlẹ́sìn mìíràn tí kìí ṣe mùsùlùmí tọba obi ti ń sáyé tọba obi ti ń sẹ̀sìn tọba obi ti ń dààmú tọba obi ti ń ṣe wàhálà tọba obi ti ń ṣe ìṣòro tó sì dá olójú pé kò sí tọ́lọ̀ fẹ́ fi nǹkan yìí ṣe ọ̀yẹ̀kọ̀ ọmọ ẹ̀dúgbẹ́ fọlọ́wọn ọba nígbà tọba obi yẹn náà àwọn àyíká àti máa ń ṣe ọ̀pẹ́ ọ̀tọ̀ fọlọ́wọn ọba yẹn ẹ̀yin mùsùlùmí òdodo ẹ̀rọ màá yí pé gbogbo àwọn ẹlẹ́sìn tó síwájú ẹ̀sìn Islam torí pé ẹ̀sìn tó kẹ́yìn náà ni ẹ̀sìn Islam òun náà ló dé kẹ́yìn gbogbo àwọn èyí tó síwájú ẹ̀sìn Islam tọ́jà sí wípé wọ́n ń ṣàfitì ara wọn síbi ẹ̀sìn wọ́n ni wọ́n ń ṣàfitì ara wọn sọ́dọ̀ ànábì kan nínú àwọn ànábì wa tani àyìn musalatu wa salam ẹlọ́wọ́ màá fi gbogbo wọn pátápátá ni wọ́n fi pa kálíkì sin ọlọ́run ọba wọn o ẹlọ́wọ́ màá fi gbogbo wọn ni wọ́n fi fòrò dààmú kíkan mú ọ̀tún wọn ń bọ́ sí tòsí kún tó rọ́lọ́run ọba wọn nínú ẹ̀sìn wọn àwọn akọ́lá yìí bẹ́ẹ̀ ọlọ́run ọba jẹ́ dédé náà lẹ́kùnrin láì mọ yáyà ṣùgbọ́n ẹlọ́wọ́ màá fi ẹni tọ́lọ́run wá lò fún wa tí wọ́n fi mú pákálẹ̀ kiri kúrò nínú ẹ̀sìn báwa ẹni tọ́lá wọn bá lò fún wa tá a fi ń sẹ̀sìn ìrọ̀rùn wọ́n ní ẹ̀sìn ìrọ̀rùn lẹ̀sìn Islam wọ́n ní ẹ̀sìn wo lẹ̀sìn ìrọ̀rùn wíwà lè Islam ẹ̀sìn wo lẹ̀sìn ìrọ̀rùn òun náà lẹ̀sìn Islam ẹni tọ́lá ń lò fún wa tá a fi di ẹni tí ń sẹ̀sìn ìrọ̀rùn yìí táwa náà fi sínú àwọn ẹlẹ́sìn pákálẹ̀ kiri yìí òun náà nànà bọ̀ sallallahu alayhi ọlọ́run fi ẹ̀sìn àlàáfíà rán ó fi ẹ̀sìn rọrùn rán ó fi ẹ̀sìn tó sí pé ọ̀rọ̀ gbọ́dọ̀ fi yé sí ọlọ́run ọba níbẹ̀ ẹ̀bọ̀ mi yéè kò ọ̀bọ̀lọ̀ fi sin ọlọ́run bá ní ẹ̀sìn Islam ọ̀ntani ọ̀ntani ọ̀bọ̀lọ̀ fi sin ọlọ́run bá ní ẹ̀sìn Islam ooremi ooremi wàláhì ọ̀bọ̀lọ̀ fi sin ọlọ́run bá ní ẹ̀sìn Islam anabiwa Muhammad sallallahu alayhi wa sallam àwa wà àwọn ẹlẹ́sìn náà ìyàmọ́yà ìyà bá bá àyà ẹjọ́ bá ṣe ní ọ̀nà bá bá ọ̀nà ìyà bá bá àyà ní wọ́n fi ọba tó bá gbá rẹ̀ lọ báyìí yóò ti kù bí ìgbálẹ̀ ẹ̀rí wọn a máa fi àìsọ̀sọ́ ẹ̀rọ ní òun ní fi nǹkan ọ̀sọ́ tó bìnrin fi sára kò ní fi sára ó sì fi ń sìnà ó fi ń sìnà wọn báyìí. nǹkan tá a fi ń rìn tá a fi ń rìn tílẹ̀ òfin máa jí wa lẹ́sẹ̀ tẹ́gùn òfin gún wa lẹ́sẹ̀ ẹlòmíì ó fi àìwọ́ yóò fi máa sara wọn bá. subhanallah west islam bó ti wá dáa tó ọlọ́run bá wá sínú tó ròyìn ẹ̀rí tọ́lọ̀ ń fi ròyìn ànábì ó fi ìròyìn gbangba gbangba méjì ròyìn ẹ̀mí rà sallallahu alaihi wasallam kò sí tẹ̀sí ìbáyà rà bẹ́ẹ̀ ṣe ṣùgbọ́n jẹ́ ká sì máa lọ. ọlọ́run bá sọ pé àwọn tí wọ́n ń tẹ̀ lé òjíṣẹ́ wa tí ṣe ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó tẹ̀jẹ̀ sí pé ìròyìn rẹ̀ ń bẹ yajidunahu maktuban indahum ìròyìn rẹ̀ ń bẹ nínú ìwé ọwọ́ wọn àwọn Júù àtàwọn Nasara nínú ìrìn àlùkò àárín rí mẹ́ ìròyìn ànábì ń bẹ nínú Taurat ọlọ́nsán nígbà pé alladhi yajidunahu maktuban maktuban mọ́nà ọ̀rọ̀ pé wọ́n bá ní ta akọ pàǹpà pàǹpà síbẹ̀ yẹn ni pé ọ hàn ọ wà bóòt tẹ́ ẹ bá sí ẹ bá mẹ́ ẹ̀ ń dẹ́hùn nínú ìwé wọn ọlọ́nsán wá dá akọ̀wé náà fi tawrat wal injil àti májẹ̀mú láéláé àti májẹ̀mú tuntun ẹ bá òdòyìn ànábì ń bẹ̀ sallallahu ó ní àwọn tó bá wá gbà nínú àwọn yẹn tí wọ́n lè fẹ́ hó ẹni tí wọ́n tọrọ ẹnu kìnní báyìí ní fas báyìí ní chapta báyìí ní òun lédè mọ̀sí tán láti tẹ̀lé àwọn tó bá ṣe bẹ́ẹ̀ nínú wọn tí wọ́n jẹ́ àwa mùsùlùmí ọlọ́run wá ròyìn pé yà àmúrùhùn kí ni tọ́gbà náà bí wàá ṣe láyé sallallahu alaihi wa sallam yà àmúrùhùn bil ma'ruf gbogbo ń tọ́ba dáa ní máa pa wá látẹ̀bí ká ṣe kò sí àṣẹ ànábì máa gbọ́ mi o ẹlòmíràn máa wò wípé kíní kan wà nínú níta àfi máa jọ́sìn ní ẹ̀sìn Islam kí ni bá ṣe ọmọ ènìyàn mi lára ìwọ nìyẹn kíní kan ní ń bẹ lára rẹ lákòókò yẹn tọ́jọ́ kó ní ọ lára tí kíní ti ń bẹ lára rẹ yẹn bá ti kúrò ń bẹ gbogbo ọmọ ẹ̀dẹ́ ènìyàn ní òní lára ìwọ nìkan lórí àsìkò tí ní ọ lára yẹn má fi wá sí ìdájọ́ lórí nǹkan yẹn ya'muruhum bil ma'ruf ànábì máa ń pa wá láṣẹ pé ká ṣe dáadáa bẹ́ẹ̀ rí nínú iṣẹ́ tánà bí wá ṣe ni ó ní wàyà ń ha hàn máa nílùú nǹkan gbogbo tí ò dá yóò mọ̀ ẹ gbọ́dọ̀ débẹ̀ ẹ gbọ́dọ̀ débẹ̀ ìtọ́jà ní òkè ká sí èyí tí ò dá yóò pa gbọ́dọ̀ débẹ̀ kọ̀wádá kẹ́mẹ́ wọ̀yọ̀ hìlò láhùnmú tọ́yìbá ìtọ́ dá àlàmà jẹ́nẹ́s islam ìtò dùn tọ́yìbá ti ní báyìí gbólóhùn yìí tábàbọ́ sí agbó ọ̀rọ̀ agbó àlàyé agbó fọ̀síwẹ́rẹ́ ọ̀rọ̀ kúndà tẹ́ndí ẹni pé tọ́yìbá ti ó yàtọ̀ sí halal yẹn pé tayyibat ó ti gbé halal sínú ó tún ti wá gbé nǹkan míì tó tún jẹ́ ròyìn tó tún ju halal lọ ó tún gbé sínú látòjú oníṣìn ah, àwọn kan ń jẹ tata lọ́dọ̀ tí wọn tata àwọn náà jara àwọn tata tí máa fò ní àwọn kan jẹ tó dẹ̀ sí pé wọ́n ní àwọn tó yẹ owó ní laboratory wọ́n ní protein ti ń bẹ lára rẹ̀ ọ̀pọ̀ débi gbé tí ò ṣeé ṣe ṣùgbọ́n tí lè jẹ àwọn òní jẹ́ ntiwa torí bí kò mọ́ wa lára ìyẹn ni bí tọ́yìí náà nìyẹn ó ní yóò máa pa wọ́n láṣẹ wípé kí wọ́n máa jẹ ntọ́jẹ́ halal tó sì bá wọn ní kíni lára mu bẹ́ẹ̀ni kábàdé ní ìfìtọ́ wa ní òun ọmọ tata jẹ ànábì òní sọ ah, halal ni ọgbọ́dọ̀ jẹ ẹnìkan ní òun ò lè jẹ gbìn halal ni ọgbọ́dọ̀ jẹ ànábì òní sọ sallallahu alaihi wasallam kéde lẹ́bi pé halal lásán halal lásán no halal sọ́bọ̀ lára mu jẹ́ sọ́bọ̀ bọ̀ lára mu mọ́tò bẹ̀. ó ní ànábì máa ń sọ fún wa pé gbogbo nǹkan tó bá jẹ́ tọ́yì tó dùn tó dáa tó jẹ́ halal ní máa bí káṣí wọ́n yóò hàrúrẹ́ mọ́ alẹ́ ní mọ́ra khaba'is gbogbo nǹkan tí ó bá ti dá khaba'is ọ̀rọ̀ tó ó lékún ju haram lọ. yẹn tí gbogbo ń tẹ́ ní haram òun náà ni tí ò dáa àwọn kankan wá ń bẹ tó jẹ́ sí pé sẹ̀ríà ọ̀sọ́pọ̀ dáa kò ìsọfún ajé ọ̀dáa ṣùgbọ́n tí ọba ti tó bá jẹ́ sí pé ń dín rùn yẹn fún wa ọ̀bọ rẹ̀ jẹ́ ilé ìsìn apu àbí tòfà táwọn ẹgbẹ́ halal ni ṣùgbọ́n nígbà tí wọ́n wá rí apu ń tiẹ̀ ọba ní tó jẹ́ sí pé ìgbẹ́ rárá ẹ̀yà kan ṣé apu yẹn ṣé halal ni àbí haram halal ni ṣùgbọ́n wọ́n wá bá ti lára ẹ̀rọ tẹ́lẹ̀ rẹ̀ bá ti lè jẹ́ ṣàdá ètò nìyẹn ẹgbẹ́rẹ̀ díbẹ̀ ọ̀ ṣàdá ìyẹn ni pé ó tún kọjá ń tẹ́ ń pè ní haram ìṣe tánàbí wa ṣe nìyẹn o sallallahu alaihi wa ìyẹn ni pé a ṣe fínífíní lòun kìí ṣe gbígbà táwa sọ pé mo ti wẹ̀ mo ti wọṣọ no ànábì kọjá bẹ́ẹ̀ sallallahu alaihi lẹ́yìn ìwẹ̀ tó wọṣọ tán yóò tún ṣe fínífíní pé wo abẹ́ ìkánná rẹ kó gé e. yẹ irun abẹ́ rẹ wò sótikún fa kúrò mbẹ́ irun abúlé àrẹ wò fa kúrò mbẹ́ gbogbo nǹkan tó lè kó dọ̀tí bá yóò mú kúrò nínú ìgbésí ayọ̀ anábì wa ń bá sẹ́lọ sallallahu alaihi wa sallam wa yada'u anhum israhum wal aghlal allati kanat alayhim anábì wa tún iṣẹ́ mìíràn iṣẹ́ mìíràn tó wá sí tó jẹ́ sí kí ó fi kọjá gbogbo anábì tó síwájú ẹ̀ òun náà ni pé ó dé láti yọ àwọn ẹrù tí máa ń yín ni lọ́rùn táwọn tó síwájú wa nú àwọn tí wọ́n yí ṣe mùsùlùmí tí wọ́n fi sin ọlọ́run ọba ó dé láti gbé kú fáwà pé ẹ̀yin yóò ọrùn yóò gba ọ̀rọ̀ yìí ẹ̀yin ọ̀gbọ́dọ̀ máa rẹ̀ wí lọ́ntì wàyábà àrùn ìṣòràhùn ìṣòràhùn iná ẹ̀ ní ẹrù tí máa dáńpé ní káyà ìṣòràhùn ẹrù tí máa wọ ọ̀yàn tí wọ́n máa wọlé fọ́lá ẹrù ó dé láti mú kú òfin nínú ẹ̀sìn wọn ni pé kò sí ẹrù tí máa wọ ọ̀yàn lọ́rùn nínú ẹ̀sìn Islam kò tí wàá tán wọ́n àgùlàlù àgùlàlù ni àwọn sẹ́kẹ́sẹ́kẹ́ ẹni pé òǹdè tí máa ń dèyàn àmàlẹ̀ tí yòó ní ti lè lọ́wájú lóòkè kò sí mọ́ fìfẹ́ àmọ́ ẹ̀rí àkè fájìrìtà tó bá ti ní fájìrìtà kí lọ́kàn máa lọ ni bẹ́ẹ̀ bá tún jí máa tàn nísìn ẹnìkan ò sọ́yún mọ́ra o ọlọ́run kan parí láti ọgbẹ́ fáńtàṣerú fìlà bẹ́ẹ̀ bá ti kí sálámà jí máa tàn ìwọ tó sísọ ọ̀pọ̀ tó sísọ wá sí irun tó padà síbọ̀ o jí máa sọ dídí lọ́gbà wa mùsùlùmí kìí ṣe àyà ìṣe yára pé kìí ṣe ọdún dé fáwa mùsùlùmí ó ní màá bá pè irun ẹ̀sìṣẹ́ yín lẹ̀ tẹ́lá ìfi kí wọn tánà ẹ̀tọ́ padà sí ẹnu sẹ́yìn tọ́nà ká ní jíjí máa lọ́jọ́ ọ̀sìn kí síjọ́ ọ̀sìn nínú sẹ́rẹ́ àárẹ̀ yìí ti yá àbúkì sọ́jọ́ ọ̀sìn ni nípa báyìí ẹ̀sìn Ìsìláàmù sùnwá mẹ́rẹ̀ wípé ọ̀gọ́wọ̀ lọ́gọ́wọ̀ ṣùgbọ́n àwọn ẹ̀sìn tó síwájú yìí wọ́n máa ń ṣe àwọn nǹkan nínú ẹ̀sìn wọn tó jẹ́ sí pé wọ́n sọ ìyàn mẹ́lẹ̀ ìyẹn lọ ń bẹ lọ́dọ̀ àwọn Islam táwọn máa ń jókòó ẹlòmíì jáde ńlé rárá wọ́n pè yọ́sà ń kí ni lóyún ta ló fi jọ nínú àwọn ànábì ọlọ́wọ́n ọba ìmọ̀ lọ́jọ́ ìmọ̀ lákòókò lómi gbogbo gbèsè ayé ẹ̀kì jáde nílé bàbá kan bẹ wọ́n ní ẹ̀ẹ̀kan lọ́dún ní máa wòrùn ní máa wò sámà ní máa rí sámà ẹ̀fún nílò ayọ̀ yìí gbé ojú rẹ̀ ó tètè ṣe kíni yóò tètè lọ torí pé inú òkùnkùn ni máa wà bẹ́ẹ̀ ni gbogbo àwọn nǹkan wọ̀nyí àwọn ọlẹ́sìn tó síwájú Islam àwọn máa fi súnmọ́ lọ́run lọ́dọ̀ tí wọ́n ni súnmọ́ lọ́run ọba rere kú fáwọn mùsùlùmí iṣẹ́ tánàbí wàá ṣe nìyẹn sallallahu alaihi wasallam ẹ̀yin mùsùlùmí òdodo lọ́kùnrin ẹ̀yin mọ́mìnà lóbìnrin ẹlọ́mọ̀ pé nínú àwọn nǹkan tí ọlọ́run ọba mú kù lọ́kàn lórí àwa mùsùlùmí tẹ́jọ́ sí pé àwọn tó síwájú wa wọ́n ń jẹ pàtàn ẹ̀yà rẹ̀ òun náà ni wípé táwọn tí wọ́n síwájú wa bá dẹ́ṣẹ̀ ọlọ́mọ pa wọn láṣẹ pé kí wọ́n para wọn ni ká tó forí jìn wọn ẹ̀rí ọba ṣẹ̀ṣẹ̀ ó dẹ́ṣẹ̀ kan báyìí bóyá ó jalè tàbí ó lè tiẹ̀ lágbára bóyá wọ́n ní kó kírun ní fájìrì lákòókò rẹ̀ kọ̀ wá kí lákòókò rẹ̀ ìrun fájìrì wa bọ́ ọmọ lọ́wọ́ tó òun ti yọ ó ti dẹ́sẹ̀ nìyẹn táwọn fẹ́ discipline rẹ̀ ẹ̀ máa tí ó ṣe nínú ẹ̀sìn tí wọ́n kọ́tìlù ní tó pa yìí tani ọ̀rọ̀ apá ẹni tí ó dẹ́sẹ̀ ni ó pa ẹlẹ́sẹ̀ ìyẹn lẹ́sẹ̀ rẹ̀ síjọ ànábìwá Musa alayhi salatu wa salam ẹgbẹ́ bí ọlọ́run ọba ṣe kì í fún wa nínú àwọn àyà yìí ọlọ́run ọba sọ pé Musa alayhi salatu wa salam ọgbà báwọn àjọ rẹ̀ pé ẹ̀yin ìjọ mi ẹ̀yin màmá ẹ̀yin ẹ ti dẹ́sẹ̀ o ẹ ti ẹ̀yin ìpọ́ o ẹ ti bọ nǹkan mi lẹ́yìn ọlọ́run ọba ẹ ti bọ òrìṣà ẹ ti sin òrìṣà lẹ́yìn ọlọ́run ọba fàtúbú ìlà àbàrí ìkùn ẹ̀yà ronúpìwàdà lọ́sọ́dọ̀ ọlọ́run ọba tó dá yín tẹ́ bá ti ronúpìwàdà lọ́sọ́dọ̀ rẹ̀ bóò láti ronúpìwàdà lọ́sọ́dọ̀ rẹ̀ ó ní fàkótóló àǹfúsakún ẹ máa bẹ̀rẹ̀ ayín lórí lọ́yìn tẹ́ ẹ̀ bá bẹ̀rẹ̀ ayín lórí kò sí táwọ́bà ọlọ́run òforíjìn àwọn tẹ́lẹ̀ bọ òrìṣà ńgbà náà wọ́n ní a tó seventy thousand nínú tàbí àwọn olówó apá wọn àwọn tí ì ṣe tí ọ̀bọ òrìṣà ẹ rí i pé ìyà méjì lọ́pàdé mi àwọn tí wọ́n pa wọ́n jìyà pé apá wọn wọ́n pa tó seventy thousand nínú ìjọ ànábì Musa alayhi salatu mẹ́jọ mọ́ ọlọ́run lọ́dọ̀ tiẹ̀ ni wípé àwọn ò ní foríjì yín o fẹ́ẹ́ para yín nígbà para wọn tán lẹ́yìn yẹn wàhálà kejì tó tún sọ̀rọ̀ ni pé àwọn tó ń pààyàn wọ̀nyí ẹ rí i pé wàhálà làwọn náà kó torí pé èèyàn seventy thousand ẹnì kọ̀ọ̀kan báyọ̀ pààyàn mẹ́wàá mẹ́wàá lójúmọ́ jọ́kejì yóò tún kó ma apasun ni apají ni wọ́n máa ń pè kí ní kan apasun apají apasun apají ní ń para wọn kọ́lọ́mù tó foríjì wọn. yẹn pé májẹ̀mú ìforíjì lọ́dọ̀ ìjọ ànábì wa Musa alayhi salatu wa salam òun náà ni pé wọ́n kọ́kọ́ para wọn lọ́nà ìyẹn ní ń bẹ àwọn ẹlẹ́sìn tí wọ́n wà ní ìsìn náà díẹ̀ díẹ̀ bẹ́ẹ̀ nìkan bá dẹ́sẹ̀ báyìí wọn á ní kọ́ wá gbé wájú ilé ìjọsìn yóò jókòó ń ta fóṣù mẹ́ta àbóṣù méjì ẹ̀fọ́ jẹ́ ìdọ̀tí kò bọ́ lọ́wọ́ bí kankan àwọn èèyàn ìnáwó máa mú oúnjẹ bá wọ́n máa pè ní ìgbélé ẹ̀rí ìyá nínú Islam tó bá jínú yàrá rẹ lóru tó ronú pìwàdà tó tẹ́wọ́ sọlọ́n pé mi ò ní débẹ̀ náà forí jì mí kódà wọn ò fẹ́ kọ́ sọ fẹ́ni kejì gan fún mo dẹ́ṣẹ̀ ọlọ́run ọba rẹ nìkan náà ni oorun jẹ́ yẹn fún ó ti parí ẹ̀rí ànábìdé sallallahu alaihi wasallam ó mú àwọn nǹkan yìí báyìí ó mú kúrò fún wa abẹ́rẹ́ wọn ọba pẹ̀lú àánú ẹ̀ ìgbádùn Islam tá ń jẹun gbogbo àwọn tó wà ń ta tí wọ́n ń jẹko tí wọ́n ń jẹgbó tí wọ́n ń jẹgi tí wọ́n ń jẹ gbogbo ìjẹkújẹ káàkiri láì nínú ẹ̀sìn ọlọ́ba àwọn àdáhùn padà àwọn náà táwà ń bẹ̀ náà ọlọ́run kan máa lè ajáde fún bẹ́ẹ̀ aqulu ma tasma'un wa astaghfirullaha li wa lakum wa li sa'il muslimina min kulli dhanb innahu huwal ghafurur rahim alhamdulillah wasalaatu wasalaamu ala rasulillahi wa ba'd ẹ̀yin mùsùlùmí òdodo lọ́kùnrin ẹ lọ́mọ nínú àwọn nǹkan tó jẹ́ ìrọ̀rùn fáwa tí ó sì fáwọn tó síwájú wa òun náà ní àwọn nǹkan kan tọ́lọ́ wọn bá fún wa nínú ẹ̀sìn Islam tó dẹ̀ jẹ̀sẹ̀ wípé ìrọ̀rùn bá bá àrọ̀rùn lórúkọ rẹ̀ ń jẹ́ àwọn tó síwájú wa ò ní rẹ̀ nínú rẹ̀ òun náà ní wípé àwọn tó síwájú wa wọn wọ̀nyí tí wọ́n bá fẹ́ jọ́sìn wọn ò gbọ́dọ̀ jọ́sìn láàyè káàyè tó bá wù wọn àfìgbà tí wọ́n bá tó dé ilé ìjọsìn wọn kò ṣeé ṣe tó bá lọ sí Lagos lápèjúwe kò lè jọ́sìn ilé ìjọsìn mìíràn ó dìgbà tó bá padà dé ilé kó tó wá jọ́sìn ilé ìjọsìn ẹ̀rí àwa mùsùlùmí ọlọ́run ọba ní gbogbo tí ń pè láàyè tí àkókò ìjọsìn bá ti dé tó bá jẹ́ fáàyè lọ́ba wà mẹ́ fáàyè níbi tó wà orílẹ̀ lọ́wà kódà ń tọ́wà lórí ilẹ̀ tọ́wà lókè ń tọ́wà lórí ilẹ̀ sọ̀lì máa kí ọ̀hún. Muhammad sallallahu alayhi wa sallam nínú hadith tó jẹ́ sí pé mọ́mọ́ Bukhari àti Muslim tó ń gbà wá wọ́n ní anábì wa sallallahu alayhi wa sallam anábì fẹ́ ṣe fáàrí lásìkò tó yẹ kó ṣe fáàrí láàrin òkèlú tó hamsa èmi anábì tó ń wò yìí mo ní àwọn special nǹkan márùn-ún tó jẹ́ sí pé gbogbo àwọn tó ṣíwájú mi náà anábì ọlọ́run ọlọ́run fún wa ẹni pé mo lókun márùn kan lọ́wọ́ mo ní àwọn ráǹkì kan nínú àwọn okùn tánàbí bá rẹ̀ ti ní àwa náà nípìn sallallahu alayhi wa sallam yẹn ló fi jẹ́ sí pé wàlíyìí ọlọ́run nínú ìjọ ànábì òun lọ̀gá Abubakar Siddiq radiyallahu anhu títí tí olórí àwọn wọ̀lú ọlọ́run nínú ìjọ ànábì Muhammad sallallahu alayhi wa sallam òun ní ọ̀gá gbogbo gbogbo wàlíyù ọlọ́run tó ti ń bẹ lábẹ́ gbogbo àwọn ànábì ọlọ́run tó síwájú ànábì Muhammad sallallahu alayhi wa sallam kí ló fà á ó kún fa rẹ̀ látọ̀dọ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ẹ̀sìn wa ẹ̀sìn fani a ti díẹ̀ agbàntọ́pọ̀ ẹ̀rí wákàtí márùn-ún la fẹ́ wákàtí márùn-ún la ìrún sọ̀làwátìl khams àwọn àrùn márùn tá a máa kí bá kí five daily prayer fifty lọ́lọ́wọ́ ọba kọ́ọ̀lẹ̀ fáwọn wa ànábì lọ fi nílẹ̀ fún abẹ́ sọlọ́lọ́ ìyá hamsun wà ìyá hamsun five ni lóòótọ́ ní gbangba ṣùgbọ́n nínú fáìlì bẹ́ẹ̀rẹ̀ yín fifty ẹ̀rì àwọn tí wọ́n wọ́n ṣe é tí ó pọ̀ wọ́n ṣèṣe rin wọ́n jẹ̀jẹ̀ lérí àwọn ṣèṣe ẹ̀ lérí à ń jẹ̀jẹ̀ ó tún wá rọrùn fáwọn púpọ̀ anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ó lọ fún mi ní nǹkan márùn tí wọ́n fẹ́ nìkan tó síwájú mi nínú àwọn nǹkan tó wá dárúkọ mẹ́wọ́ kan náà láfẹ́ mú bẹ́ ó ní wọ̀jú ìlàtílẹ̀ al-ardu masjidan wa tahura ọlọ́run ọba sọ pé gbogbo ibi tí a ń pè ní ilẹ̀ tó bá ti ń jẹ́ ilẹ̀ tí ìwà àtàwọn ẹ̀jọ́ rẹ bá ti ń débẹ̀ ẹ máa kírun lọ ìdí tí Islam fi yàtọ̀ ni a ní àwọn tí wọ́n ń blọ́ọ̀kì mẹ́ka àwọn tí níbi blọọsì tí wọ́n ti yọ blọọkù wọn wọ́n sì fi fún ìtìmọ̀ kírun bẹ́ẹ̀ abẹ́rẹ́ ó ń gáràjì gáràjì mo ní bẹ́ẹ̀ lóṣogbo tó ìṣòro tó ìṣòro tó ti kírun bẹ́ẹ̀ kí wọ́n tó rí mọ́tálásí kọ́ ń bẹ̀ wọ́n máa kí lọ. ẹ̀rí bàbá àgbẹ̀ ló kú yóò kà wáàbì kan níbẹ̀ ah, ẹja máa kírun mi ó yí sì púpọ̀ kò sáàyè tó dé bí wọ́n bá jẹ́ ẹ̀kọ́ ẹ̀sìn Islam yìí ṣe májèmú kákọ́ mọ́sálásí àti kírun o ìyẹn agbẹ́rẹ̀ fún gbẹ́yẹn yìí tó láwọn youth máa ń fi wàhálà wọ́n máa ń dá wàhálà láwọn ààyè kankan rẹ̀ ń gbà mí pé yẹn báwo ni àgbẹ̀rẹ̀ kọ́ mọ́sá tí wọ́n bá gbẹ̀yẹn láti ẹ̀fílẹ̀ sẹ́ńjẹ́ kírun ó ti tó wà bẹ́ẹ̀ jẹ́ kírun àwọn kan bọ̀ lẹ́yìn tí wọ́n kọ́ mọ́sálásí padà sẹ́yìn sáré ìrìn òkì ó ti tó wà anábì ní gbogbo àyè sallallahu alaihi wasallam tí wọ́n bá sọ̀kalẹ̀ sí mùkín lọ́nà ó wà ní sókè yẹn sára alẹ̀ ló ní ọmọ àkírun lọ ntọ́ wà lórí ẹ̀ kìí sílẹ̀ gangan ṣùgbọ́n ntọ́ wà lórí ẹ̀ wà lórí ilẹ̀ máa n lọ ló fi jẹ́ sí pé àwọn èèyàn máa béèrè fatiwa pé sáà lè kírun nínú bẹ́ẹ̀ torí pé orí ilẹ̀ lọ́wà tọ́ba jáde kú nínú ilẹ̀ yìí ọparí láti ọ̀fẹ́ jáde kú lórí ilẹ̀ ilẹ̀ lọ́wà àwọn ìgbà náà ní lálá tó rókè gbónúbọ̀ ẹsẹ̀ ló fi tẹ́lẹ̀ òtófò kò fò níbùmí ìjórí ilẹ̀ náà ló fi jẹ́ sí pé bá wà lórí omi tàwa nù ship ọmọ kírun ẹ̀ lọ gbẹ̀sìn Islam bó ṣe rọrùn tó ládàbọ̀dọ̀ gbà ń bẹ̀ náà bó ṣe ń kí masalasi the same thing pé kan náà lọ gbà ń bẹ̀ tó bá jẹ́ sí pé kò sí masalasi níbi tó wà bí kí bá ti kírun á máa kírun lọ ní anábì wa sallallahu alayhi wa sallam ọwọ́ tún fi nǹkan kan kan lẹ́gbẹ̀ẹ́ tó jẹ́ èrè bàbá èrè táwọn ẹlẹ́sìn yóò ní òtún ní òun náà ní pé anábì wa ní sallallahu alayhi wa sallam pé ilẹ̀ tẹ́ ń wò yẹn ẹ tún máa fi ṣe ìmára ẹ máa fi ṣe ìmára kúrò níbi ìdọ̀tí ìdọ̀tí tá a fojú rí iná ni o tẹ́ ẹ bá tún ti dé ìyẹn ni pé nǹkan tá a fi jọ́sìn lẹ́sìn Islam ó wà available ó tún wá ṣe pa gbogbo tá a fi jọ́sìn lẹ́sìn tó bá jẹ́ pé bá wọ́n yun à àlẹ́ ẹ̀sìn ìsìn o mọ́sálásí rìn à nídìí àga àbá nídìí àga mọ́sálásí à nídìí àga lójú ọ̀rọ̀ tí wọ́n sípá galaba máa fi kírun júmọ̀ àtàwà yìí oṣù mẹ́ta ọdún mẹ́ta sì máa kówó ẹ̀jọ́ lọ bó láti rága tí ó kárí gbogbo ẹ̀ńtẹ́ jókòó yìí a máa gba contribution tó ẹ̀dájọ́ ẹ̀dáwó àgbà mẹ́fà ẹ̀dá ṣùgbọ́n alhamdulillah lórí ilẹ̀ láwà ilẹ̀ ọlọ́wọ̀n ọba yìí wọ́n ti tó wọn ò sì tó wá mẹ́bẹ̀ tó bá ti kí tán àmọ́ kọjá lójú títì pé ẹjọ́ bọ́lá àmọ́ fẹ́ kírun níbẹ̀ ah bismillah tó dà inú rẹ̀ ó dùn ṣùgbọ́n tó bá yẹpa ga lọ́ba rẹ̀ ẹ̀yà mi lága yín tó bá rí pọ́ sanra púpọ̀ ó lè fi àánú omi ìyá yín lága mi o tó yẹ bá jókòó lórí àga mi kẹ́ mẹ́bà ṣe kán àga west islam sọ̀rọ̀ ọ̀hún kò sì gbà tó ló fi jẹ́ sí pé e, e, egbe ni àbí òfòmófò nípa ẹni tó bá wà nẹ́ẹ̀sì islam tẹ́lẹ̀ tó wá kú mẹ́ òfòmófò ìyá mayà ni àdéhùn má dà wò ni ọlọ́run ọba bẹ̀ ọ́ kọ́dá kòkó sànù wa náà ká máa fi táyà mú dust ń tọ́wà lára lẹ̀ ká máa fi ṣe ìmọ̀ra ìrọ̀rùn lọ́jọ́ fún wa pàápàá ibi tí mo so ma nìyẹn Akụkụ tá a wà yìí wa má fi ìdájọ́ ara rẹ wí ọ̀nà kejì ẹlòmíràn wà atẹ́gọ̀ òtútù fẹ́rẹ́rẹ́rẹ́ tó bá fẹ́ sí báyìí àdánwò bá nìyẹn nínú àlàáfíà rẹ̀ tómi bá kàn ara báyìí báyìí wákàtí mẹ́ta yóò sì máa fi rọ́ọ̀bù rání kó tó di pé ara rẹ̀ ọ̀bọ̀ kù ìwọ́n tó lọ́wọ́ bá bá ṣe lẹ́dà bá ń torí pé ayẹyẹrin jìnnà náà ni òfin rí abu kí ọ̀kẹ́rẹ́ àwọn èèyàn ń bẹ tọ́lọ ń dá káàkiri bá a ṣe ń rí àwọn ẹ̀sà nínú obìnrin tí kìí ṣe menstruation ọ̀n bẹ tọ́lọ ń dá wọn wọ́n ṣe nǹkan oṣù wọ́n sì bímọ wọ́n ṣe nǹkan oṣù ẹlòmíín bẹ tó yẹ sí pé àpẹẹrẹ kan ní ọkàn ẹlòmí ọjọ́ kan péré lẹ́jọ́ ẹ̀sìn máa wá ẹlòmí wákàtí kan péré ni ẹlòmí ìṣẹ́jú márùn péré ni ọlọ́run dá rọ́bà nǹkan kiri bẹ́ẹ̀ náà làwọn ẹ̀dẹ́ ènìyàn nínú àlàáfíà wa wọ́n ti sọ́ra wa àbọ̀dọ̀ sọ́ra wa wí ló fi jẹ́ pé ìdájọ́ sọ̀rẹ́ àìsílámù kò sọ fún ayé pé dandan gbọ́n gbogbo yín gbọ́dọ̀ ṣe báyìí ẹni pé gbogbo yín ìtọ́ bá jẹ́ sí pé ọba lè kú nira bá ọ gbọ́dọ̀ ṣe ẹni pé tàyámù ká ṣe tàyámù ìmara ìmara pẹ̀lú nǹkan èròjà ni o dọ́ọ̀tì ni o sẹ̀rí ìsìláàmù ni ìrọ̀rùn ìsìláàmù ni ìdí tí mo wá fẹ́ lọ́ńbẹ̀ ni pé ọ̀dọ́ tí ò níyàwó ńlé ní ìsàn tó níyàwó ńlé o ẹni tó níyàwó ńlé tó bá pàdé ìyàwó ẹ̀ kó tó di pé ó pàdé ìyàwó ẹ̀ ní àkókò tá a wà yìí kó ti prepare kíni omi tó gbóná tí ó lò kalẹ̀ tí ó fi wẹ̀ yẹn ni pé tákòkò òrùn <clears throat> tákòkò òrùn fi tó <clears throat> tí ó fi wà lẹ́ni tó mọ́ ṣùgbọ́n tó wáyé pọ́ tí ọwá da spam sára naam àkókò fájìrì sì fẹ́ lọ ẹ̀rú sì ń bá ẹ̀ pẹ̀lú kíni pẹ̀lú kìí ṣe ẹ̀rú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o ẹ̀rù tó ọmọ bọ́lọ̀ ń ṣe dá ọ tó sì dá ọ lójú pé oṣù ṣe ń jọ kaba yìí rí oṣù fún olùwọ tó dá ọ lójú ẹgbẹ́ mọ́jàmú ẹ̀yẹ o ọ dá ọ lójú pé mo ti ṣe ń jọ kan rí oyin mi lọ́wọ́ ah mọ́sí omi wẹ̀ o ọ̀ọ́dẹ̀ rí nǹkan tó fi wọ́n mu o sì lágbára àti lomi tútù kí ló dé sóbìnrin lẹ́yìn o tàtàyàmùmọ̀ ó ṣe bá a ti máa ń ṣe tàyàmùm ìmara tá a máa ń fi ṣe náà ló ṣe tàyàmùm tó ṣe ó ti gbó àti jánábà lákòókò yẹn àti àlùwàlá ó ṣe kíni ó ti gbé kú sọ bẹ́ẹ̀ fún wa sallallahu alayhi wọn kàn lọ padà padà. ọwọ́ ẹ̀jọ́ náà bà yẹn padà ó ní sàrún yẹn padà máa ìrun yẹn ti lọ ó ti dáa o ẹ̀rù ọ̀run Islam sọ nípa báyìí àwọn nǹkan àwọn ẹ̀hán bọ́dọ̀ mọ́ pàápàá jùlọ lákòókò tá a wà yín ká benefit nínú ọ̀run tí Islam mú wá nínú ẹ̀ ni wípé ká tó sàlùwàrà ó lé fi tó bá jẹ́ sí pé o fi báàmù para àbí báyà bí àbóníkí rọ́ọ̀bù kankan báyẹn tẹ́mọ́fín para tí máa ń àǹtí òtútù yẹn tọ́ ọ bá lò wọn sọ fún ní islam pé ọwọ́ kọ̀ọ̀kọ́ fọṣọ fọkìnní yẹn kúrò tán kò tó sàlùwàlà kò rí bẹ́ẹ̀ fún islam bẹ́ẹ̀ tọ́ bá sàlùwàlà tán o lè fi pa o lè fi para rẹ padà ẹlòmíì bá tó bá fẹ́ jáde tó bá sàlùwàlà tán pẹ̀lú òtútù o lè fi àwọn kìnní yẹn pa ọwọ́ rẹ àtẹsẹ̀ rẹ bákan náà ìrọ̀rùn ta fún ọ náà ni kí o lè lómi tó wọ́n tó lọ́wọ́rọ́ àwọn ọgbọ́n kan wà táwọn ọmọ ẹ̀ta sí mo fẹ́ fún àwa mùsùlùmí lónìí torí pé ìlú wa dáwà yìí ìlú tó ní ìlú ọgbọ́n yìí tó bá fẹ́ sáré Ah, kerosene wọn inú stable bó láti omi tó gbóná láti ta wàrà ah, ọgbọ́n wa ọgbọ́n táwa máa ń lò sí táwa máa ń ta sí nígbà àwùjọ táwa wáyé ni pé lọ́ọ́rọ́ àgé tó ní kọ́fà àgé tó ní kọ́fà láti alẹ́ kó tọrọ mi síbẹ̀ lẹ̀ kó dé pa kọ́ wá fi nǹkan kan kọ́fà orí ẹ̀ náà bọ́lá bíi sẹ́lítẹ̀ ẹ̀ bọ́lá bíi tíṣù ó fi di ẹnu ẹ̀ kó fi di kó gbé kalẹ̀ tí wọ́n dàsùn báyà tọ́wọ́ bá jí tọ́wọ́ bá sàgbàrà omi yóò fi kí ni yóò ti wọ́n inú olólo gbèsè o yóò ti wọ́n kò ní dàbí èyí tí ń dà wà láàmú lára wọn ọgbọ́n mi tún nìyẹn gbogbo àwọn nǹkan wọ̀nyí afíì láti ṣe bákan náà sọ́ọ̀kì nínú àwọn kan tí máa ń ràn wá lọ́wọ́ ni kó tó sùn lálẹ́ súnà ní kó sàlùwàlà kó tó sùn nígbà tá a sàlùwàlà yìí tán wọ́n sọ́ọ̀kì wọ́n sọ́ọ̀kì bọ́sẹ̀ wọ́sẹ̀sẹ̀ rẹ̀ kó tó sùn tó ọba jí lásán náà ibi tó fomi kan lára rẹ̀ ó ṣe kínú ó reduce ọkàn pa sọ́ọ̀sì ẹ lórí ni ó lè kọ́ rí masalasi ọ̀rẹ́ màlàkíhùn ṣé gbogbo rọrùn yìí ọlọ́run bá fún wa nínú ẹ̀sìn Islam gbogbo ògbà lọ́yọ́ ká máa ń ṣe àṣọ láti fún àyìnbá Muhammad sallallahu ẹni tọ́lọ̀ ń lò fún wa láti yọ wá kúrò nínú àjàgà nínú wàhálà nínú dààmú nínú ìfòòró nínú ìfìyàjẹ ní ènìyàn táwọn fún ojú lórí ọlọ́run ọba bí ìtọ́jú sí pé kò sí ní ẹ̀sìn Islam ẹ̀yin mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin ẹ jẹ́ ká ṣọ́ra àkókò tá a wà yìí àkókò tá a gbọ́dọ̀ kọ́sàn ara wa ni a sì gbọ́dọ̀ kọ́sàn àwọn ọmọ wa àkókò yìí ọlọ́run ọba gbogbo ọjọ́ ní títí ọ̀rọ̀ lọ àwọn àfáà mi ní ìsìnkú ti múra kalẹ̀ pé 2017 àwọn ó ṣe àìsàn òru mọ́ ojúmọ́ ẹ̀ ẹ̀rọ àfọ̀n tẹ́lẹ̀ sí kìrìtẹ́nì bá ti ń ṣe ẹgbẹ́ ma ọba nù òun òun nígbà wọ́n ti rí ti ọ̀rọ̀ àfá ẹ̀ ẹ̀ gbogbo ah o'clock tí wáyé twelve o'clock Allahu Akbar àwọn two thousand and seventeen ọlọ́njọ́ dáa fún àánú ọdún yìí ọlọ́run ọmọdún tí wọ́n ń sọ yẹn <laughs> ọba tí ń tutù bó ṣe wù lọ. kulla yawmin huwa fi sha'n àwọn àkókò tó yẹ kí mùsùlùmí ọmọ ní tọ́jú náà ni àwọn àkókò tó lọ́mọ ń kádàrà kò sí tọ́ka ọgbẹ̀ two tọ́ka ń kádàrà bẹ́ẹ̀ náà ni fi kulli yawm láàárọ̀ kùtùkùtùkùtù náà ni àwọn àdìkárù sọ̀bá àti ti pàtàkì allahumma inni as'aluka khayra ma fi hadha al-yawm wa khayra ma ba'da wa a'udhu bika min sharri hadha al-yawm wa sharri ma ba'da gbogbo àwọn kan lẹ́ta mójútó ọlọ́run bá yọ sànù wa ẹ má jẹ́ ká so bí àwọn tí wọn gbàgbé yóò sìn ìtura ẹ jẹ́ ká fi ìtẹ̀lé ànábì sallallahu alaihi wa sallam tàbí tàwí gbogbo ohun táwọn wíìlì ó ti wà láyé ànábì sallallahu alaihi wa sallam ó wà láyé àwọn sàhábà yẹn radiyallahu ta'ala anhu pé wọ́n mọ̀ pé ọdún báyìí níbẹ̀ láàrin ànábì àti ànábì wa Isa alayhi salatu wa salam ṣùgbọ́n kò sí ọdún yìí nígbà náà náà wọn ò ní dìtẹ́mbà kankan lásìkò ìgbà yẹn ṣùgbọ́n gbà tí wọ́n dá lẹ̀ yìí kò yẹ káwọ̀ tẹ̀lé wọn ẹ jẹ́ ká kọ́sí àwọn ọmọ wa ká máa yan báńgà ká yé máa kí ẹnkú ọdún kò sọdún kankan níta báyìí tó fi jẹ́ sí pé àwa ń tiwa àwọn ọmọ àkókò sí ni wọ́n máa ṣe exam lọ́wọ́ àwọn ọmọ ilé ẹ̀kọ́ islamic wa wọ́n ń ṣe imtihan wọ́n ń ṣe exam lọ́wọ́ báyìí ẹ̀ṣẹ́ fún exam lọ́wọ́ náà mọ̀ pé kíní kan bẹ́ẹ̀ tàbí ń pè ní <laughs> nípa báyìí ìwọ náà lè ṣe irú assignment báyìí fọ́ọ̀mù ẹ̀ lákòókò yìí ẹ̀ o lè organize ẹ̀kọ́ fún tọ́jú bíbí tí òfin ẹ̀rọ ayẹ̀mọ́ ẹ̀rìn kúrò káàkiri tó bá ti ń bá wọn tí wọ́n ń ṣe kí tí ọ̀dà sáǹdì ni wọ́n kọ́ àwọn náà wọ́n sì kò ẹjẹ́ ẹwẹ́ kẹ́jẹ́ káwọn ọmọ tí wọ́n gbàgbé dìtẹ́mbà tí wọ́n ni wọ́n ti gbàgbé gbọ́dún kan bẹ̀. àwọn ní ìsìn amọ̀rú wàhálà tá a rìn inú ẹ̀ ṣùgbọ́n kẹ́jẹ́ ẹ̀yìn ẹjẹ́ wọn jáde o ní àfukùtà wà yìí tó tó bá jọ jáde tó bá ń dá àwọn roundabout yẹn tó ń rí gbogbo ọ̀sọ̀ tí wọ́n ṣe bẹ̀ jọ́mọ̀ lóye tó máa dájú wọ́n ti di kí ni lóyè ọmọ nìyẹn sí amálé ní wọn bá tú àánú wọn kú ń bẹ̀ tán ẹ̀hẹ́n ẹjọ́ máa jáde padà ẹni ìwọ́n lọ́wọ́ mọ̀ pé mo fi ṣe nǹkan kan nìyẹn mi ò fẹ́ kí ìdọ̀tí ọ wọnú ọmọ yìí láti kékeré nígbà tí ọba máa ń parẹ́ ọmọ mi ká wà pẹ̀lú mi jọ kan a wà ní agbègbè ìsẹ́yìn ẹni tó wà ń bẹ̀rẹ̀ ní kálí jẹ́rìí sínú àwọn tó wà ń zuma àwọn kọjá níbì kan àwọn kọjá ní bẹ̀rẹ̀ grand kan bẹ̀rẹ̀ grand tó jẹ́ táwọn ẹlẹ́sìn náà ó wá rí bí wọ́n ṣe kọ́ ilé bí wọ́n ṣe tí wọ́n máa bù tí wọ́n ṣe sìmẹ́ǹtì sí gbogbo ẹ̀ lọ ó ní dájú dájú ó ní àwọn ìwé gbé ilé kéékèèké yìí náà ó láwọn ìyàwó yẹn ń gbé ilé kéékèèké ó yẹn wọlé bó ṣe pọ̀ nílé ló pe sàárè kí lọ́fà torí pé wọ́n mọ bí ìsìnmáyé ìgbà wọ́n fẹ́ ilé lélẹ́yìn bí sáwọn yẹn káwọn nígbà kúrú tí wọ́n lè máa gbé irun ilé wa ní subhanallah ẹwọ nǹkan tẹ̀rí nǹkan òun ọ̀ burú nítorí ọlọ́run ọba kọ́sà nù wọ́n wa akhiru da'wana ani alhamdulillahi rabbil alamin.